ẹni tó jẹ́ olórí wọn tó gbé kíní ìkan jù láàrin wọn ìgbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ali ibn Hasan al-Halabi ó gbogbo àwọn ẹ̀sùn fi kàn 60% 60% gbogbo táwọn àfáà sọ nípa rẹ̀ àwọn ẹ̀sùn yẹn ó jẹ̀bi rẹ̀ 60% àwọn àfáà ráìtì 60%. sọ́ọ̀bọ̀ tí nǹkan míì ló ṣẹlẹ̀ láàrin iṣẹ́ ìkọ̀rọ̀bí iṣẹ́ kùbẹ́rẹ́ jáde àtàlábí òun ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ jùhúl àti tẹ̀bí ọ̀rọ̀ tó kò wá pápọ̀rọ̀ wọn lórí tẹ̀bí àdínánà òru almagrawi abdulhasan maribi abdulhakul wẹ́yìn àtàwọn nítorí jáde yẹn èmi sọ̀pọ́tì mo fi sí mọ́ kí fún iṣẹ́ kọ̀rọ̀ bí nípa àwọn ẹni wọ̀nyí eléyìí lẹ́nu yóò kì gbọ́yé mo fi sí mọ́ kí fún wọn bíi sixty percent ìpè hàkú wà lórí pẹ̀lú wọn lórí àwọn tí mo kà kalẹ̀ yìí àwọn individual àti mo ń sọ ó bí forty percent ní ìgbà nǹkan sọ torí pa nǹkan nínú ẹgbẹ́ tí mo rí pé àwọn nǹkan yẹn ní kò ń ṣe bí ṣèkùnà ṣe present yẹn. ẹni tó jẹ́ olórí wọn tó gbé kínní ìkànnì jù láàrin wọn ìgbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní Ali ibn Hasan al-Halabi ó jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn tó fi kàn sixty sixty percent gbogbo ohun táwọn àfa sọ nípa rẹ̀ àwọn ẹ̀sùn yẹn ó jẹ̀bi rẹ̀ sixty percent àwọn àfa aráìtì sixty percent ìbẹ̀rẹ̀ nípẹ̀lẹ̀ nígbà tó yá orí pé gbogbo tó ń sọ nípa alẹ́ alátúpáwátá pàǹtí ní gbogbo ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ à gbogbo sísì yẹn padà tó ṣe kíni padà tó lọ ẹ̀yin lẹ ní 60% lọ́jọ́ kìíní àná orí afẹ́fẹ́ náà lẹ ti tọ́ gbogbo àwọn èèyàn gbọ́ ìgbà tó padà yá gbogbo fifty percent yẹn náà gbogbo ẹ̀ náà pàǹtí padà tó wá ni kò wúlò kankan ẹ rí wípé ọ̀rọ̀ yẹn ń takora wọn gbogbo sixty percent yẹn ẹ padà kó gbó ẹ̀dànù kò túmọ̀ sí pé èèyàn mọ nǹkan tí èèyàn ṣe tó bá yẹ pé ẹ̀mọ nǹkan tẹ̀ ń ṣe ni gbogbo sixty percent yẹn kẹkọ̀ọ́ yẹ kẹ́ ẹ fi rẹ̀ láti pẹ̀lẹ̀ tó bá yẹ pé mókì fún yín nìyẹn láti pẹ̀lẹ̀ ni ó yẹ kẹ́ ẹ sọ pé gbogbo ẹ̀ pàǹtí ni gbogbo ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé intent claim pẹ́ ti mọ̀ for the past 25 years gan rí ẹ̀ẹ̀mọ́ ẹ̀ẹ̀mọ́ ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ń tànà kọ́dọ̀ ọ̀rọ̀ yìí ń takora wọn ọ̀rọ̀ yìí ń tẹsẹ̀ bọ́sẹ̀ àní 60% nígbàtí wọ́n bá fẹ́sùn kàn yàn tó wá jẹ̀bi 60% ẹ̀ẹ̀mọ́ yí pé ó ti jẹ̀bi more average naam mímbọ́ ìjìyà ti tó fún 60% ẹ̀sùn tẹ́yàn bá prove dé 60% ó ti prove ẹ̀ beyond reasonable doubt ó ti prove ẹ̀ beyond reasonable doubt 60 nínú 100 èyẹ́ jẹ̀bi ẹ̀sùn 60 kò jẹ̀bi 40 ẹ̀dàkùn 60 tó jẹ̀bi yẹn tàbí pé àgbàtàbá ní 60% percent. yẹn ni pé 60 ní 100 àbí 60 over 100 náà pè ní 60% àbí ó túnmọ̀ sí pé forty over hundred ní òfin jẹ̀bi sixty yẹn ẹ̀ ṣe kọ́ bàtà káwọn yẹn ti ẹ̀ máa mà dáa bí sixty yẹn ṣe kí ni gravity sixty yẹn àbí wọn rí kó bọ́ta ìgbà tó padà yá gbogbo tán bá lábígbó pàǹtí ní gbogbo ẹ̀ pàǹtí gbogbo sísì ẹ̀ náà tó padà di pàǹtí wọ́n ti padà kó sí dustbin ngbàm àbí so ó padà jẹ́ kó yé ẹ̀ pé gbogbo àwọn kìíní ìfẹ́ ẹnu ni. sọ́ọ̀bọ̀ tí nǹkan míì ló ṣẹlẹ̀ láàrin iṣẹ́ ìkọ̀rọ̀ bí iṣẹ́ kù lórí jábìrì àtàlábí kò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ juhud àti tẹ̀bí ọ̀rọ̀ tó kò wá pápọ̀ wọn lórí tẹ̀bí àdínánà òru almagrawi abdulhasan maribi abdulhaq lóyún àtàwọn nítorí jáde èmi sọpọ́tì mo fi sí mọ́ fún iṣẹ́ bíi nípa àwọn ẹni wọ̀nyí eléyìí lẹ́nu bí ó kì í gbọ́yé mo fi súnmọ́ kíkún wọn bíi sixty percent ipe hapu wà lórí pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ àwọn tí mo kà kalẹ̀ yìí àwọn individual àti mo sọ bíi forty percent ni ìgbà nǹkan sọ torí pa nǹkan nínú ẹgbẹ́ tí mo rí pé àwọn nǹkan yẹn ni kò ń ṣe bí sẹ́kùrọ̀ bí ṣe present yẹn rọ́pù tí sẹ́kùrọ̀ bí ṣe lórí abdulhassan maridi mujalladi kan tàtẹ̀ lórí abdulhassan mọ́nílé àdìbà and alìlì tìbà àti abúlásán mari bọ́ọ̀lù méjì ni ó ń bẹ lórí lónìí. so ní ilé tẹ̀láfà kan gọ̀ọ́gọ̀ that's the blunt truth. so but mo agree pẹ̀lú sheikh rọ̀bì sixty percent lórí àwọn àkàdá tí wọ́n lórí abúlásán pàtàkì jùlọ lẹ́yìn arab spring lẹ́yìn arab spring but ṣéṣe sheikh abad ò gbàmókì tí wọ́n lórí abúlásán sheikh fazan ò gbàmókì tí wọ́n lórí abúlásán. sheikh ababa ògbà mókì fún wọn lórí àbí ìsáàkùn rẹ̀ yìí sheikh fauzan ògbà mókì fún wọn ni mufti ògbà mókì fún wọn lórí àbí ìsáàkùn rẹ̀ yìí gbogbo àwọn yìí sì close mọ́ sheikh ababa then kí sheikh alabani tó kú àbí ìsáàkùn rẹ̀ magrawi abul wọn sí ṣùgbọ́n ló jù mo fi sí ọ̀dọ̀ ṣùgbọ́n ẹni bá wọn láàjì ó ṣe ní sùn èmi ò lè ní problem pẹ̀lú ẹ̀ o torí pé kí n bá ní problem pẹ̀lú ẹni yẹn ni ó yẹ kí n ní problem pẹ̀lú sheikh abad ó yẹ kí n ní problem pẹ̀lú sheikh farzan kí n ní problem pẹ̀lú sọ́lẹ̀ ali sheikh àtàwọn míì náà tó ṣe pẹ́lú omi ní problem pẹ̀lú àwọn míì nu wọn wà ní problem pẹ̀lú àwọn míì nu wọn. ẹ àwọn ẹyẹ ẹ mọ̀ pé sheikh abad ẹ wọn kàtíra ní ẹ kìnnìkan gbogbo ẹ skills pátípátí wọ́n ń katira ni wọ́n kọ rikon ala sunna bi ali sunna wọ́n tún kọ mọ́rọ̀tẹ̀ ní ukúrọ́ rikon ala sunna bi ali sunna tọ́dẹ̀ ń tàbí ṣèkùrọ̀ bí inú tíra yẹn sẹ́ni tí ó ń katira tàbí yẹn ẹwà bold ẹwà dá bàbá yẹn ní ká mọ̀ wípé ẹ̀ mọ́nyá dùn kò sí nìkọ́ ń bẹ́ kò sí selection bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ṣe kà bá jẹ ẹ pé wọn bẹ́ẹ̀ katira ẹ̀ kìíní ah, ẹni tó ń katira máa ń ṣe kí ó máa gbá fọ́rọ̀. Efe ẹ̀kẹ́ lè mọ́jú nìyẹn ṣùgbọ́n láwọn tẹ̀lé ní ilé rí everybody tí ò bá bà dá àwọn wọn ní kí mo a máa sọ wípé àtúnì ìwà apákọ̀ mọ́ kí fún wọn lórí ẹ̀yìn simple ìwọ́ bàbá lábí mo tẹ̀lé yìí ní ìdí problem pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ṣe gbáàmù mi pé kí n rí nǹkan tó rí